لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف الإمام النووي رحمه الله الحديث الواحد والخمسين بعد المئة وعن أبي ربعي حنظلة بن الربيع الأسي الأسيدي الكاتب أحد كتاب رسول الله صلى الله عليه وآله وسلم قال لقيني أبو بكر رضي الله عنه فقال كيف أنت يا حنظلة قلت نافق حنظلة قال سبحان الله ما تقول قلت نكون عند رسول الله صلى الله عليه وآله وسلم يذكرنا بالجنة والنار كأن رأي عين فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم عافتنا الأزواج والأولاد والضيعات نسينا كثيرا قال أبو بكر رضي الله عنه فوالله إنا لنلقى مثل هذا فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على رسول الله صلى الله عليه وسلم فقلت نافق حنظلة يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم وما ذاك قلت يا رسول الله نكون عندك تذكرنا بالنار والجنة كأن رأي العين فإذا خرجنا من عندك عافتنا الأزواج والأولاد والضيعات نسينا كثيرا فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدومون على ما تقولون عندي وفي الذكر وفي الذكر لصافحتكم الملائكة على فرشكم وفي طرقكم ولكن يا حنظلة ساعة وساعة ثلاث مرات رواه مسلم وعن ابن عباس رضي الله عنهما قال بينما النبي صلى الله عليه وسلم يخطب إذ هو برجل قائم فسأل عنه فقالوا أبو إسرائيل نذر أن يقوم في الشمس ولا يقعد ولا يستظل ولا يتكلم ويصوم فقال النبي صلى الله عليه وآله وسلم مروه فليتكلم وليستظل وليقعد وليتم صومه رواه البخاري آه àwọn náà dá lórí ẹntì àkọlé rẹ tẹ pé abẹ́rẹ́ ní gbogbo àwọn àdìsí ti wá àtàwọn ètò síwájú rẹ náà ni mi máa ń ṣe ìwọ̀ntúnwọ̀nsì nínú ẹ̀sìn ti sọ̀rọ̀ fún àgbèrè àríkúndá ìtayẹnu àlà. ẹgbẹ́wọ́ eléyìí ó láti ọ̀dọ̀ bàbá Rabi'i Handala ọmọ Rabi' al-Usayyidi akọ̀wé tọ́jú ọ̀kan nínú àwọn akọ̀wé anabi wa muhammad sallallahu alayhi wa sallam. bàbá àgbéga ńlá lélẹ́yìí èèyàn jẹ́ akọ̀wé fanabi sallallahu alayhi wa sallam. ó ní abubakar ọkọ̀ adé mi lánàá njọ́ kan. wọ́n á ní báwo ni ìwọ hanzọ́là ń ti ń ṣe sí i wọn wá dá lóhùn pé náà fọkọ hàndọlẹ hàndọlẹ ó ti di mọnàfíkì o ẹ̀rù ń ba hàndọlẹ kọmájẹpọ ti di mọnàfíkì kò ń dá lóhùn bẹ́ẹ̀ Abubakar ni subhanallah kama gbọ́ èyí ti jẹ má ti kú kí ló ń sọ ganan kò ń tó mo ní. نكون عند رسول الله صلى الله عليه وسلم يذكرنا بالجنة والنار أما ìdí tí mo fi sọ pé ẹ̀rù kí n má ti di mùnáfíkì ń bà mí ni ó ní àwọn abẹ lọ́dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa àlùjánnà àtiná ka anna ra'ya aynin àwọn àdàbí ẹni tó sọ yìí pé à ń rí àlùjánnà à ń sẹ̀ ń rí náà. nígbà tí wọ́n bá wa sọ̀rọ̀ táwọn akéde máa ń báyà sọrọ àlùjáná kò sí tàbí ṣùgbọ́n èèyàn máa sojú kòkòrò láti pé kéèyàn wọ. gbogbo àwọn apalapala àwọn àràdàràdà tí kìí jẹ́ kéèyàn ra àlùjáná wọ̀ èèyàn máa bẹ́mi ara rẹ̀ sọ̀rọ̀ yóò máa pẹ́mi ara rẹ̀ ń jánu kó wọ́n ní ṣe àsìkò bá sì ń nípa ẹ̀rọ ọlọ́wọ́n bó mú gbogbo àwọn aburúkú àwọn aradarada tí sọnyà dọmọ ná èèyàn fẹ́ kóra rẹ̀ ń dànù pé ah, ah, ah, láyé yìí torí pé iná ń kọ ara wọ ọ̀ràn náà. ní bí wọn bá ń bá wa A ma á máa wò bí ẹni á máa wá sojú kòkòrò wọ á fi máa lékún ní dáadáa ṣíṣe wa sọrọ náà ọba a máa wo bí ẹni páàrin a wà kóra wa ń janu gbogbo sẹ́sẹ̀ yẹn ṣe téèyàn fi dán máa ná àwọn ò ní ṣe má ẹnìkí téèyàn bá wà bẹ́ẹ̀ téèyàn bá ṣe ń bẹ bẹ́ẹ̀ láéláé à ọ̀rọ̀ yẹn ti ré nìyẹn gbogbo gbèsè ayé wa a máa mójútó pèsè tí ó gbé wa wà àlùjánnà là ń ṣe èyí tó lè gbé wa wọ́ná àfẹ́ ṣe. فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم شبكاء فابت واجد بدأ النبي محمد صلى الله عليه وآله وسلم عافسنا الأزواج والأولاد والضيعات ان تسكوي وتركا ثم إياه أتبقى كاسمي لايك tábà ti kú ọlọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam tá a darapọ̀ mọ́ àwọn ìyàwó àtọmọ àti nǹkan ilé ayé wa lẹ́ẹ̀kọ́ àtúra kásì. rọ kẹsìrọ abalikọ àti gbàgbé púpọ̀ nínú tánàbí bá wa sọ. àwa táà ti sèse pé abàdàní ti ń wọ pé à wọ́n máa bọ́ bí jàre já seré wọ́n yàwó máa bọ́ bì a ti gbàgbé ọ̀rọ̀ àlùjànnà àti ọ̀rọ̀ ọ̀nà á ti gbàgbé púpọ̀ nù ẹ̀. Abubakar radiyallahu anhu bàbá olódodo tí ì parọ́ oní àbá kú jẹ́wọ́ pé wallahi inna lanalqa mithla ń ẹ̀ máa ń awa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa tí màá bá wa sọ̀rọ̀ na àti iná á bí ìgbà tá a ti di màláìka sábà ti padà sílé àti láàrin àwọn ọmọ wa àti dúkìá wa tún ti gbàgbé pé ọ̀rọ̀ aljanna ọ̀rọ̀ ọ̀nà àbí bò lẹ́yìn náà ṣe fíìlì lárí <laughs> gbogbo ẹ̀yìn àwọn adáta wa lónìí bò là ń fíìlì ẹni ìjọba wa dánilẹ́kọ̀ọ́ tó máa ń bọ́ sọ̀rọ̀ sọ gbogbo àwọn tó ń gbọ́ ẹlòmíì ọ̀fẹ́ sá bẹ́ẹ̀ ṣé èsì pé lágbájá ló wá ọ̀dà èmi gan ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ bá ti jáde nísìn lórí pé ọ̀fẹ́ gbọ́ kadà ọ̀rọ̀ kadà gan àbọ̀ ọ̀rọ̀ kadà gan kíákíá o ti tètè débi tó lọ wọn á sọ fún ẹ pé lálẹ́ yóò àbí òye wa àwọn kìnnìkan bá a sá àti Chelsea wọ́n gba bọ́ọ̀lù. <laughs> ẹ̀rí bí ìdánilẹ́kọ̀ọ́ ti dábẹ́ abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ <laughs> ẹlòmíín náà yóò máa ṣe aláàlá ìdàpọ̀ ẹ̀ tètè parí àfẹlọ́wọ́ máàjì. so ìwọ tó gbọ́rọ̀ náà tó wò pé bàbá kú lálẹ́ yìí alhamdulillah ọkàn dédì bọ́ọ̀lù bọ́ọ̀lù àdánù wọn sọ pé eh, ẹnìkan gba tó ẹnìkan eh, gbogbo olùkó ti gba àlìjáná iná à eléyìí ti di kọ́bọ̀rù kánà ó ti di kọ́bọ̀rù kánà ó ti di jọ́mi ọjọ́ rí tẹ́lẹ̀ kí n bá ní à ah, ìwọ tó lọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kan nísìn lọ́dún á ń gbọ́dọ̀ dákun dákun dákun ọlọ́run dàgbé ká para o àbí òye ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni gbogbo nǹkan gbà so eléyìí túmọ̀ sí pé tó bá ti ṣe àwọn ọ̀gá wa àwa kúrú ń tún kọ́ kò sí tàbí ṣùgbọ́n ẹ̀rí gbígbà kan nù gbèsè ayé wa. tí yẹn bá lọ gbọ́rọ̀ lọ àbí yẹn máa bá yẹn sọ̀rọ̀ lọ gbogbo wa nínú gbèsè ayé wa máa wò pé ah, ah, ah mo lékún ní imáàní báyìí mo sì nípinnu lọ́kàn mi pé màá jìnnà sáwọn wà burúkú tí yẹn bá ti kú òní agbọn abí tí yẹn ti ń sọ̀rọ̀ ọlọ́run agbọn abí tí yẹn ti ń bá yẹn sọ̀rọ̀ ọlọ́run ti lúpọ̀ mọ́ gbèsè ayé ah, ìgbà tí èsì wọ́n máa. lọ́kàn rẹ̀ kó tẹ̀ kọ́kọ́ gbàgbé pé eh, àlìjáná kan iná kan ọmọ wò pé ayé láti náà subhanallah pàṣẹ bó ṣe rí nu bí ṣe máa ṣe gbogbo èèyàn nù. akramakumullah nígbà tí abubakar náà nígbà ní máa ṣà wọn náà <laughs> wọ́n bá gbé máa ṣe wọn náà bẹ́ẹ̀ ọ̀dà anabi kálọ̀ bẹ́ẹ̀ abubakar àti àwọn méjèèjì bá gbéra pa ọdọdọ anabi sallallahu alaihi wasallam wọn lọ wọn lọ wọn lọ títí wọn fi wọlé lọ bá anabi sallallahu alaihi wasallam. pa àwọn wọlé abubakar wa ni ọwọ atúnrú ọ̀rọ̀ tí hanbọlá sọ ó tún sọ bá anabi sallallahu alaihi wasallam pé náà fọkà hanbọlá tó ya rasulullah ìrẹ anabi sallallahu alaihi <clears throat> wọ́n yẹ kó ti di munafiki irú anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam ni wà má dà kí ló ṣẹlẹ̀ tó fi ń bẹ̀rù pípọ́ ọmọ ti di munafiki handola wa gbọ́rọ̀ ó ní irú anabi sallallahu alaihi wasallam dábàá ń bẹ pẹ̀lú rẹ tó ń bá wa sọ̀rọ̀ iná àtàlìjẹ́nà a máa dàbí ẹni pé ara àlìjẹ́nà ń rí náà ṣùgbọ́n ní kété tá ti jáde kúrò lọ́dọ̀ rẹ̀ tí adẹnitọ́yọ̀mọ ìyàwó àtọmọ àti nǹkan àníwá. àwọn máa gbàgbé púpọ̀ nínú tó ọba wa sọ. anabi muhammed sallallahu alayhi wa sallam wa dáhùn pé walladhi nafsi biyadihi wọ́n fọlọ́ntẹ́mì mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra. لو تدومون على ما تكونون عندي وفي الذكر تبقى كيف تسير تسير راني pẹ́ǹsì nígbà tẹ́ bá wà lọ́dọ̀ mi tí mo ń bá yín sọ̀rọ̀ àlìjáná àti iná lẹ́ẹ̀bá sẹ́kù mi nígbà tẹ́ padà sílé àti láàrin ọmọ àti ìyàwó àti dúkìá yín àti pé lẹ́ẹ̀bá sì sẹ́kù lórí pé ìrántí ọlọ́ọ̀ni lọ́sàn fàḥàkùm mẹlẹ ìkẹtù alẹ́ fúrúṣì kọ́m àwọn mẹlẹ́kọ̀ bá máa bá yín lọ́wọ́ lórí ibùsùn yín ọ̀fẹ́ tó rọ kíkọ́m àti láwọn ojú àná yín subhanallah. eléyìí túmọ̀ sí pé ẹni tó máa ń fẹ́ kí màlẹ́kà ọ lọ́wọ́ kó sáà máa rántí ọlọ́run gbogbo máa rántí àlùjànnà máa rántí iná gbogbo máa rántí pópò máa rántí pé bákan méjì nínú kọjọ́ máa àlùjànnà àbí kọjọ́ máa náà wá gbìyànjú láti máa ṣe tí ó jọ wà àlùjànnà jìnnà sí ètí ọ̀sọ̀ ọ̀dọ̀ máa náà máa rántí ọlọ́run ọlọ́run bọ̀ lọ́wọ́. lórí ibùsùn rẹ àti lójú ọ̀nà tọ̀ntọ̀ àmì ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ṣe ìdínú ẹ̀rẹ́bí ló ti wá sọ pé walakin ya hanzalatu sa'atan wa sa'a walakin ya hanzalatu sa'atan wa sa'a walakin ya hanzalatu sa'atan wa sa'a ṣùgbọ́n ọ̀rọ̀ lè rí bẹ́ẹ̀ ìwà hanzala ìṣẹ́jú kan àfi máa rántí àlùkìyàmà wa ìṣẹ́jú mi àfi sáyé wákàtí kan fúntọ́lọ́ wákàtí mi fàyè sọ eléyìí ọ̀nbẹ náà rí nínú ẹ̀sìn Islam tá a máa ń lò láti sọ pé ó lè máa wà ń gbogbo gbà ẹni tí ó máa rántí Ọlọ́run ó lè máa wà gbogbo gbà. ẹnjẹ́ ọmọ ronú nípa àtúbọ̀tán rẹ̀ á fìgbà kan rántí ọlọ́ á fìgbà kan ronú àtúbọ̀tán rẹ̀ á sì fìgbà kan ronú ayé tó wà nù ẹ̀. ọbẹ̀ náà rí tá a máa ń lò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sẹ́ ayẹ̀ká sinmi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbárí máa ń dáǹtẹ̀ seriousness ọ̀yẹ̀kí ìsinmi ọ̀wá lẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ yíyan náfìlà ó yẹ kí ìsinmi kọ́ wa lẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ kíkẹ́ alukur'an ó yẹ kí ìsinmi kọ́ wa lẹ́yìn rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ jihad ó yẹ kí ìsinmi kọ́ wa lẹ́yìn ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ríronú nípa àtúbọ̀tán wa ó sì yẹ kí ìrònú nípa ilé ayé tá wà náà. kọ́ wa lẹ́yìn walakin sa'atan wa sa'a ara dáadáa ẹ̀sìn islam lò torí tó bá yẹ pé sa'atan faqat ni ìpè ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn náà ni mọ́sálásí kálukú ọ̀bá máa yẹ abati máa jáde kó nu mọ́sálásí rárá rárá rárá walakin sa'atan wa sa'a ọ̀nà ni ó ṣe déédéé ẹ̀kọ́ tá Al-Qur'ani náà ti fi kọ́ wa. تركونا إليه دعوة قل يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون ọlọ́ni afẹ́yìn olùwàgbọ́ òdodo ẹ má ti fi lè pèpè fún sọ́láàtì ní ọjọ́ jùmọ̀ ẹ yára tètè lọ síbi ìrántí ọlọ ẹ sì pa káràkátà tì eléyìí tó túmọ̀ sí wípé ṣáájú kó tó di àsìkò tẹ́wàá mẹ́fìlásì ẹnu sẹ́ kálukú ní kálukú wa ẹnu sẹ́ kálukú ní kálukú wa Islam pè wá lọ sí ìka mójútó sẹ́wà ó sì kọ̀ fún wa láti máa sì mẹ́lẹ́ àbílàsì ya arísẹ́mẹsẹ̀ bá bọ́ọ̀lì. ìsìláàmù kọ̀ fún wa láti jẹ́ ẹni tí wọ́n máa jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ tó fi wá jẹ́ pé bí ìsí àti ìyá tí ó bá wa ń bẹ̀. ìsìláàmù ní kíkọ́ àlùkò kó mójútó sẹ́rẹ̀. sasa'u ila dhikrillah ìyẹn ni pé pàṣẹ yín ti ní sìn ẹ lọ síbi tẹ́ ti rántí ọ lọ. wọ́n dẹ̀rù bẹ́yì ẹ pa káràkátà tì. dhalikum khayrun olólóore jùlọ fún yín nísìnyí tó bá pẹ́ bá mọ̀ ọlọ́wọ́ sọ pé fẹ́ẹ́ yíra kóbi yẹn ti sọ̀lẹ́ tẹ́ bá ti parí sọ láti báyìí fẹ́ntẹ́sìrò fi ọ̀rọ̀ ní kíákíá ní wọ́n rà sísà ẹ gbọ́dọ̀ bá sọ jẹ́ ẹ fọ́ká lórí rẹ̀ wọ́n fi tẹ́ wọ́n mi fọ́gìlì lẹ́yìn kúrò wọ́ọ̀hà kẹ̀dí rọ́ làálẹ́kùn tó fẹ̀hún ẹ máa wá nínú àjùlọ lọ ẹ sì máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kẹ́lẹ́ bá sórí rẹ̀ wọ́n lẹ́yìn kí n sáà ẹ bá ti parí ìjọsìn ìpadà sẹ́nu sẹ́yìn ẹ kó lẹ́nu tẹ́ ẹ lọ sí ìjọsìn tó bá ti parí ìjọsìn ìpadà sẹ́nu sẹ́yìn torí Islam ìsẹ́sìn tó ní kó ohun rí mọ́sẹ́ kọ́ ọmọ fìgbà kankan ti tọ́lọ̀ bọ́ọ̀ bá tú bóòtù ó de bóòtù bọ́ọ̀ bá kanlé ó túlé bọ́ọ̀ bá kó súnmẹ́ntì ọ̀fọ́lé bọ́ọ̀ bá kó súnmẹ́ntì ọmọ búlọ́ọ̀kù àwùjọ bìí lẹ́sẹ̀ islam oníkọ kọjú mẹsẹ rẹ kó sísin lọ islam sì ní kó jókòó kanu mẹsàlásì tẹtẹrẹ kọjá pé wò níṣẹ ò níbi iṣẹ àárẹ ọkọ gbẹnu jókòó kanu mẹsàlásì lọ máa fa tẹsùbà arọ àbí kó kó alukurani wájú kó máa karọ kó máa dún yomoyomo bí oyin gbogbo èèyàn ti gba bí iṣẹ lọ wọn retí kó fún ọ lówó oko dun ro lagbede tiẹ ń pọkọta àwọn náà ìbá jókòó nu mẹsàlásì bẹ́ẹ̀ kó wọn gbẹnu sẹ wọn lọ ọ̀rẹ́ nìkan fún ọ lówó. Islam ní kálukọ kọjú mẹsẹ rẹ torí ẹ ló ti jẹ pé àní máa fi mọ́sálásí sílẹ̀ sí sí twenty four seven bàbá ti parí sọ láti ẹtí mọ́sálásí kálukọ pàbí sẹ lọ sákòókò sọ láti wáyé sí kùsẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ sílẹ̀ bàbá ti parí sọ láti pẹ̀lú bí ogún sẹ́jú ọgbọ̀n sẹ́jú ẹ sí ó tún láti sọ láti mí torí káwọn afẹ́ àrísẹ́mọ́fẹ́ sí káwọn ọmọ bàá sọ mọ́sálásí di meeting junction èpè islam wa ọkọ àfikà lóko ọkọjú máa tẹ̀lé tẹ́lẹ̀ báyìí wa a rí i pé kò sáyè fún dárúwọ́sà nínú ẹ̀sìn islam wọn á lọ pé gbàgẹ̀rẹ̀ kan wọ̀ gbogbo láwọn àdìkẹ́rẹ̀ bẹ̀tẹ̀ kan sórí kọ́mọ ajókòó kanú mọ́sálásí pẹ̀lú tẹ̀sùbá rẹ̀ pẹ̀tẹ̀ kan pé kíni èyí ó dàbí iṣẹ́ islam ọ̀farama láàkín sáà àṣẹ wọ̀sà ó sì lè sá lọ mọ́kà ní ìsìnkọ́ wa gbẹ sọ́hùn. kí ló dé ọ̀padà wálé má ojoojúmọ́ làwọn fi ṣe umra lẹ́bí ṣe umra kí ni padà wálé kọ́ akọ́júmọ́sẹ́ rẹ kọ́ ọmọ atilé lọ sí umra ó kú ẹjú kọ́ gan lọ ètò ìfìlà ọmọ ẹ wá sẹ̀bílù ẹ̀rọ tó ń pè sẹ̀bílù mọ́ta oúnjẹ fi sẹ̀bílù láìnù sẹ̀bílù náà máa wá jẹ tí ó fi máa dàgbà pé kí padà wálé olùfẹ́ gọ sọ́ọ̀nì hajj rárá mani sọtọ àìlẹ yìí sẹbílà lọlọ ní kọ lọ sí hajj tọba ti lówó àti lọ sí hajj má lọ má lọ ìlígálì wọn mọ wá wọ ká láti rọ ọmú ẹnitọ́ bá ara mú tí wọ́n wọ̀n ránṣẹ́ lé kò ní lè yọjú sáwọn èèyàn sáàdì ìparí ìsìláàmù fẹ́ kọ́ kọjú mẹ́sẹ̀ rẹ̀ ìsìláàmù fẹ́ kó pé ó ń fẹ́ mójútó sẹ́ ló mójútó sìn ìdínú gẹ́gẹ́ bí hadithi amr ibn al-aas kàṣíwájú tó ní gbogbo ojoojúmọ́ ló fi máa ṣe sùyàn náà fi fi kọ́ fún nítorí tí wọ́n bá gbà fún bóun náà ló tún wá ṣe ṣiṣẹ́ mi mà òní lè ṣiṣẹ́ mà òní lè ṣiṣẹ́ mà ìdínú ẹ̀ríkẹ́sì islam ńgbà tó ní ká ṣe sùyàn mu ramadan kò ní ká máa gba alágbà ipò kò ní ká gba alágbà ipò gbàtẹ́ bá ti gbàdébi kórùn

gbogbo sẹ́ńtì bá kó kalẹ̀ ẹ má kó ègéǹsì tí ó fi wá wà lẹ̀ lásìkò tẹ́ ẹ̀ bá lọ sí sọ́lá tí ó fi gan ẹ má kó ju etí ẹ lò lọ́kó tó dásìkò sọ́lá ẹ bá ti parí sọ́lá tẹ̀ tún á kó mi ẹ bá lè ṣe dàgó mẹ́jọ alẹ́ ọ̀dà so torí ẹ gbogbo sẹ́ńtì máa ń ṣe àgbọ̀dọ̀ jẹ́ pé àníṣẹ́ àwa gbọ́dọ̀ jẹ́ kí tí ó gbẹ̀sìn máa wà lọ́wọ́. síbẹ̀ làwọn èèyàn wà láwùjọ tiwa ṣebí sẹ́ni àwọn ọ̀hún rí máa wọ́n pàtó lọ́ǹtì wọn ò ṣe torí táyà ti fọ̀gà tí ń retí pọ́n ọba wọn pọ́ kò tí ń retí ọba wọn lẹ́ kò tí ì rí lọ sí láti ní dìde ẹ lọ sí àfò ní kóńbi tó wà pé bóyá nígbà tó bá ọ wà ah, nígbà tó bá dìde sí táyà ọ wà. ìwọ òsín lọ o ti gbàgbé kókó tó ti torí rẹ̀ wà láyé ọjọ́ ń pé torí táyà lọ́lọ́run ti dáwọ̀ sáyé kọ́mọ amójútó táyà òrìkí táyà tó ń sin kò ní tùmọ̀ mánu nígbà tó ti kọjú mẹ́sì ẹ ti lọ sọ lati òun tó lè ṣe sọ láti kankan bàbá wa kú ńkọ́ wọ́n lọ́ aṣọ mọ̀ ń sìn o mo rò pé ó torí ẹ̀ wọ́n lámọ̀gbà kọ́mọ adádì kólóni fẹ́yàwó nílọ́kọ torí kò lè sí lọ wọlé kí n sáà àtẹn wọ sáà ọgbọ́dọ̀ fẹ́yàwó wà serious nípa ẹ̀sìn wà sùn fẹ́yàwó tó lọlé tó tura kátẹ́ lọ para ọmọ ẹnìkan ti jàmbá lónìí ibi tó gbájú olóyè ó kó tọ̀tún bọ́ tó kó tún sì bọ́ ìbànújẹ́ di púpọ̀ ọba níyàwó tó délé tójú rẹ̀ pọn kankankan ó ti kọ́kọ́ lọ mú tó wẹ́ẹ̀lì ó gbomi kaná yóò máa bọ́ ọwọ́ ara rẹ̀ ó tutù so kí ló dé kí ló ṣẹlẹ̀ à ah, mẹ́jẹ sọ fún ọkàn rẹ̀ ó bàjẹ́ pọ̀ ẹ sọ àní ọmọ mẹ́jẹ sọ ọ̀rẹ́ ni yọ̀ sí ẹ wọ́n á pé ìyá jí ọgbẹ́ máa yọ yé sọ ìní so eléyìí túmọ̀ sí pé sáà àtẹ́n wọ̀ sáà. wọ́n pé tí wọ́n ti jẹ́ imam òní fẹ́yàwó ọ̀gbádùn wọ́n ti sì pé wúrẹ́ bu ọjẹ́ ọ̀fẹ́yàwó jáde wọ́n lẹ́kìn sáà àtẹ́n wọ̀ sáà wọ́n òsèrà rẹ ni ẹ walakin sa'atan wa sa'a nínú sáré ló ti máa jẹ fíọ̀ wọn á jẹ kó aṣọ ẹyọ kan lọ́wọ́ máa gbé kábí ẹlẹ́wọ̀n bẹ́ẹ̀ rẹ lómi adúgbò ẹ̀fọ́ lọ́nkọ́ yẹn ṣe bẹ́ẹ̀ lẹ̀ yìí ẹlòmí ọkọ̀ wọ́ sọ kábí aṣọ kìtì pani aṣọ pọnkan pọnkan bíi ta pólì yọọ máa gbé kájọ ojúmọ́ àwọn abàṣọ rẹ ayé ẹ ṣọkọ là ń gbáyé lọ. ọ̀ ń tẹ́rẹ̀ ẹ jẹ tẹ̀wọ́ kẹ́ jìyà fúlásì. tí wọn bá kú lẹ́kàrí tó máa lọ gbé mọ́tò tuntun jáde tí a lẹ̀ dà pẹlẹ ti ro bàbá àwọn ọmọ ayé jẹ ọkọ kówó jọ ń tiẹ̀ ń kówó ń nítorí kíkọ́ wọn bá mú ọmọ tó náà àwọn torí máa tó jogún jẹ wọn sáà di eléyìí báyìí islam nìyẹn islam nìyẹn tó máa sojú bí ẹni lọ́sọ̀tún bí ojú òkú ni àwọn èèyàn ọmọ ìgbà tínú rẹ̀ ń dùn àti ìgbà tínú rẹ̀ ń bàjẹ́ walakin sa'atan wa sa'a túraká èsì kọ́ ọmọ wo kú o wàá gbé sa'atan wa sa'a ọmọ wo blue film sa'atan wa sa'a ọ̀fẹ́ wọ náà rọrùn sa'atan wa sa'a kọ́ ọmọ ta yahoo yahoo rárá o sa'atan wa sa'a kọ́ ọmọ ti gbájú ẹ̀ rárá o mo rò pé yé wa èsì sa'atan wa sa'a kọ́ ayọ̀ ń ẹ̀hẹ́n kò sí tọ́kọ lọ́n pẹ̀lú gbogbo eléyìí àwọn tọ́lọ́ bá ti lé wọ̀ wá jìnnà sí ni o wọlé kí sáà tẹnu sáà àbí kọ́ máa jẹ́ rìbá kọ́ mo rò pé yé wa ẹ̀hẹ́n ó jìnnà sí àwọn haram àmọ́ tọ́lọ́ sẹ́ ní halal fún ọ wọn náà gbádùn tiẹ̀ kó tó lọ. wọlé kí sáà tẹnu wọ̀ ìgbésí ayé sẹ́rí mu ìṣèjọba lọ káàmpù ara yín sáàrin nínú gbó kan tẹ́wá ní ẹ̀yìn ní ẹ̀dọ́là ìsìlámíyà àbí òye wa báwọn sàhábà bó wọn ti sẹ̀mí ẹ̀yìn tẹ́ ẹ̀fẹ́ dá ìsìrìtì náà padà sí ti sàhábà ẹ̀ gbọ́rọ̀ ẹ̀ gbọ́rọ̀ sàhábà ò rí náà rí sá wọ́n là láǹtà wa wọn ò rí rí ẹ mọ̀ kó láǹtà lọ ẹ bá dọ̀rùn kí ni sàhábà máa fi tẹ̀ so àwọn olódò báyẹn wọ́n kàn lọ wọ́n lọ fìyà jẹra wọn lásán lórí rọ́ọ̀ islam wa òfìàjọ ó ní rántí ọlọ́run ṣètọ́lọ̀ tó bá sì ní tó lè tún fi gbádùn náà kọ́ gbádùn àrẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àdúpẹ́ ah, fọlọ́ o tó sì wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yẹ wo àwọn kan àwọn tó ń ṣe rahabaniyya àwọn fadaism àwọn mọdáism ẹ ìyá tó ń fi jẹra wọn. èyàn ó tóbi gidigbo giriwo ojú ló sì máa sáná olójú kò mọ́ ọ lọ máa wọ àwọn obìnrin olóbìn wọn máa wù gbogbo di ọ̀daràn máa le yóò wá wọ kan yóò máa tètè pé àwọn ọ̀gbọ́dọ̀ fẹ́ yà wò àwọn fẹ́ yà wò ti wá àwọn opposite sex náà jọ àwọn obìnrin àwọn náà rí ọkùnrin ń àwọn náà ń láwọn lọ́kọ̀ọ́ nígbà tí èsì kan tẹ kálukú wọn lọ́dà tòǹgbà torí bá spáàkì débi kan wọn ni kò ní dáa fún dọ́kítírẹ́sì táwọn tẹ̀lé ó sì rárá wọn múnu fada tọ́ba ara mọ̀dámú láti sọlọ́n lọ́bẹ̀ o ìkúkú sọlọ́n lọ́bẹ̀ o àṣejù náà ní àríkúndá wọn kàn fẹ́ fi àjẹra wọn lásán lásán lórí òfò nígbà tẹ́lómi ni wọ́n bá tẹ̀ wá yarí sápin yọ̀ọ́dọ̀ dára pin ni ẹ̀sìn wọn kọ́ dára náà ni wọ́n tẹ́lẹ̀ àfẹnẹ́jọ àlùl mùsùlùmí nàkẹ́lù mùjìrìmí yóò wá dọ̀daràn pín wọ́n ní ó ti dọ̀daràn pín yóò fi di gba gbogbo ara sọ́ọ̀sì ń dìjẹ́ ni kò ní fi ọkùnrin àti obìnrin lẹ̀ gbogbo wọn ni ó daràn sí lọ. so wàlẹ́kìn sáà àtẹnu sáà fẹ́yàwó náà Islam ní kò fẹ́yàwó ìsìnkà kọ̀ọ̀kan tọ́ àbíkọ́ mọ́tò ọkọ̀ fẹ́ méjì àbíkọ́ mọ́tò ọkọ̀ fẹ́ mẹ́ta àbíkọ́ mọ́tò ọkọ̀ fẹ́ mẹ́rin so wa wá o mẹ nǹkan ọlọ́ba so mẹ́rin náà ni kò gbọdọ̀ ju bá nù. akramakumullah níbo ni islam sọ pé má bàtà má bàtà rìn má islam fẹ́ kọ́ fẹsẹ̀ sún ẹ̀bùn àbí ká pàlámbá kó gé ọ ọ bàtà rẹ kọjá bàtà wọn ń tà wọn náà lè lọ rí bá owó ní ká bàtà rọ́bà náà dá o bí téèyàn bá fẹ́ wẹ̀ lé wẹ̀ o abẹ́rẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ náà dá o bí kápẹ́ yẹn fẹ́ lo kú lọ ṣiṣẹ́ àbí òye wa àmọ́ kó jẹ́ pé wọ́n ń jọ ọdún yìí náà ni ìjọ jimá bàtà yìí náà ni àbà ọ̀ntara rẹ̀ jẹ́ pọ̀ wọ́n á ní amílò sàábà wọ̀ sàábà wọ̀ tó rọ́bà náà bọ́ọ̀lì mo rò wa aha tẹ̀lé ìjẹba àwọn kan máa o lè rìn láti ilẹ̀ títí dọ́yọ̀ láì wọ bàtà ẹ wò yà ti kọ́kọ́ jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀ tún wá fi yà kù ẹlòmíì yóò fẹsẹ̀ gbẹ́ yóò fi gbẹ́kùn yóò fi kó gbẹ́ yóò tún máa kó ọgbà ládàá iná dá tún ti iná dá ní ọgbà kejì ládàá torí akramakumullah ẹ má fi àjẹrà ọlágbára láti lọ ọmbrẹ́là nígbà tó rùn mú kankan kan wọ́n á ọmbrẹ́là lẹ̀ wọ́n á lọ ọmbrẹ́là rẹ̀ jáde. ọlágbára láti ra mọ́tò tó ọmọ ọgùn wọ́n ń gun bàjáàjì ká tí bàjáàjì dàbí mọ́tò náà tí wọ́n bá jókòó lórí ẹ̀ irọ́ ọlọ́run má pè tọ́jọ́ra wọn kọjọ́ra wọn rárá ọ̀run ó ti bàjáàjì ojú ó òun náà dá o kìí ṣe kókò dá o bá ṣe pé bá kánú o àbí òye wa bí tó lágbára bàjáde náà ti lọ ra kẹ̀kẹ́ lẹ́mu sẹ́wọ̀n kẹ́lẹ́ náà ṣe dá ẹ̀hẹ́n tó ẹni tó sì lágbára tí wọ́n fẹsẹ̀ wà ọ̀dájúkò náà ṣe lágbára àti ra lọ àbí òye wa ni tó máa lù àbí òye wa ọlágbára láti ra mọ́tò tó dáa ọwọ́ àlọ́ ọ̀ra sọ̀kínsọ̀ pé kíni ọ̀ra mọ́tò tó dáa torí sọ̀kínsọ ẹni tó wà lẹ́yìn òní sọ̀kalẹ̀ rọrùn nígbà tí ẹni tó wà wájú wá sí kíni tó bá sọ̀ náà kó òun tó lè sọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé sọ̀kínsọ̀ ọ̀ra mọ́tò tó dáa kẹ́tìkẹ́tì ti fáàrí o ti pọ̀ ń dúpẹ́ torí pé nusúnà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fẹ́ pé tó ń bá ṣèdèrà fẹ́rù òun òun ó rí àmì rẹ̀ lára rẹ̀ abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ọlọ́run fẹ́ rí àmì dáadáa tó ṣe fún ọ lára rẹ̀ torí ẹ̀ ẹ jẹ́ ká tún gbèsè ayé wa ṣe islam fẹ́ pé sáà àtẹ́nẹ́ wọ̀tà wà sírìọ́sì nípa ẹ̀sìn wọ́n sì tún ṣe ilé ayé rẹ̀ náà ilé ìjẹba tọ́ ilé ìtumọ̀ sí pé àṣejù líle kókókókókókó kò sínú ẹ̀sìn Islam ìtumọ̀ sáà àtẹnẹ ó sáà tó tó bá ti lé lálejò ọ̀fọ̀ tí ẹ̀ bá ti ti rọ bẹ́tẹ̀bẹ́tẹ̀ jù yọ dànù torí ẹ̀ wọ́n tún ọ̀sì ìwọ̀n tún ọ̀sì ilé ìjọba bí ẹni tó sọ pé òun ní jẹran láéláé ó sí ra rẹ ara rẹ ló ṣe bẹ́ẹ̀ni tí ara rẹ ńlá tó lóun ní para ó sí ra rẹ sáà ti mọ́ bora má lò para tó fi bóra àmọ́ tó a kó vaseline rẹ ra ẹ petroleum jelly kára rẹ ọmọ bàá máa là kó rẹ ra járe kọ́sá má ti pọ̀ jù kọ́ má ti lọ dúdú tẹ́lẹ̀ ń jẹ́ bó ti ṣe jẹ́. àdéhùn tó tẹ̀lé anábì Muhammad sallallahu alayhi wa sallam wọn níjọ́ kan ṣe kútùbà Abdullahi bin Abbas ló gbà wá lọ́ba rí ọkùnrin kan dúró ah, eléyìí ò ní jókòó n'otu túmọ̀ ka asiwaju ẹ gbọdọ ma wà àwọn ọmọlẹ́yìn yín ràn kí wọ́n máa ṣe nǹkan tí ọba mu kẹ̀kẹ́ ètò báwo kálukú kó fi sí rárá gidi ni gidi tó bá rí kéèyàn ṣe ní tí ọ̀dà ló pàkíyèsí rẹ̀ kò sínú pé wọn ara jíjá siwaju náà nù torí kọ́ lọ́wọ́ nípa bó ti lórí àwọn ẹni wọ́n rí sẹ́nìkà ti dè dúró. bẹ̀sẹ̀ àlẹ́ àná tá a lè léyìí èé ti rí kí ló ṣe tó fi dìde dúró torí pé títí dìgbà kan àmọ́ òkú bá ń ṣe náà fìlà ní. torí kí kò sí tó burú kí màmá ọmọ sọ kó tó bá lọ lọ́jọ́ jùmọ̀ kí wọ́n sì wọlé ní kó ṣe tàhíyẹ́tẹ̀ mẹ́fì gẹ́gẹ́ nìkan ò ti àti ṣe bẹ́ẹ̀ sani bisalòlá àìsílẹ̀ sọ fún pé ìwọ ọkọ̀ tọ̀fẹ́ ni tó o ti ṣe tàhíyẹ́tẹ̀ mẹ́fì ó ní ti ṣe wọ́n ní kó ṣe rákà méjì kò fúyẹ́. wọn wá rí dúró ó tó rúkú kò rúkú náà ni tiẹ́ à ń sọ kótóbọ̀ ọ̀yẹ̀kọ́ ṣẹ́ ti ó sì yẹ kó baba Israel ni ọmọ maara ń jẹ́ Israel eléyìí tó túmọ̀ sí pé àwọn lárúbáwá wọ́n máa ń sọ àwọn ọmọ wọn lórúkọ tó wá tí kìí ṣèdè lárúbáwá kẹ́bí Ibrahim kìí ṣèdè lárúbáwá anabi sallallahu àdìsọ́lẹ̀ wasallam ọ̀sọ́mà rẹ̀ ní Ibrahim kẹ́bí orúkọ bàbá ńlá wa anabi Ibrahim aleyhi sẹ́lẹ̀ torí èdè siriyaniya ibraniya kílè lẹ́yìn torí àwọn sọ pé lahabtu ilẹ̀ Ibrahima wọ́n sọ pé Ibrahima majrurun bi ila. وعلامة جره الفتحة وعلامة جره الفتحة الظاهرة في آخره نيابة عن الكسر لأنه ممنوع من الصرف للعلمية والعجمة ترجع إبراهيم كيد كسره yìí gba tẹnuwìn fatihatan kẹsìrọtan bọmọtan nítorí pé òun mamnuun mìíràn sọ̀rọ̀ torí pé orúkọ ni tó tún jẹ́ ti èdè tí èsì Lárúbáwá bẹ́ẹ̀ ni Ismail bẹ́ẹ̀ ni Yaqub bẹ́ẹ̀ ni Ishaq bẹ́ẹ̀ ni Yusuf gbogbo àwọn èdè gbogbo àwọn orúkọ yẹn kì í ṣe ti Lárúbáwá bẹ́ẹ̀ ni Israel kì í ṣe ti Lárúbáwá Israel wọ́n ní tuma rẹ̀ ni Abdullah. wọ́n ní bàbá Israẹli ni òun ló dúró tó ga sí dúró yẹn kí ló dé kí ló ṣe nadara an yaquma fi shams wala yaq'ud ó ti ṣèlérí fọlọ́ pé inú oòrùn lòun ó dùn ó sì ní jókòó inú oòrùn lòun ó dùn ó ní jókòó so ẹ mọ̀ kó ti di double double exercise inú oòrùn lòun ó dùn ìdúró nǹkan aláṣà wàhálà yìí ẹ pè so pé òòrùn ló ń dùn òní tó ọwọ́ pẹ́ǹtìrò ìyá ni ok ìní jókòó wàhálà inú òòrùn ló tún á jẹ òòrùn wò ibi tó òòrùn ti mú gidi ni wàlẹ́ ẹ̀ sọ́gbìn ọ̀hún sí ni wàá bẹ́ẹ̀ bójú. نور ولا يتكلم او سلسر ايه يقاو تا طيب. ويصوم او الصيام فقال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم النبي كواصيك مروه فليتكلم كسر في قصر تريك الذي تصوم تصوم تصوم تصوم Ah, dandan ni kò sọ̀rọ̀ ó sì ní sọ̀rọ̀ eléyìí ò sí náà ẹ̀sìn gbogbo tí ọba ti nìyàn lára kódà kó ṣe kò ní nìyàn lára ní ìfìyà padà já sí nira ní nǹkan tí ó sì lábẹ́ ńtọ́lọ́ ń ṣe ló fi fún wa nínú àkùránì tàbí súnà bí gẹ́yọ̀ sọ pé màá máa rìn láì wọ bàtà màá jókòó nínú ọrùn màá wọ ní òjò láì lọ ọmbrẹ́là. máa lọ sára mi sínú òtútù tó mú kankankan kò sí nínú kọ́ńtẹ̀lì sọlọ́ àríkúndá lélẹ́yìn àtàṣejù tọ́ba wá ṣèlérí rẹ̀ pé wọ́n lọ máa sára mi sínú òtútù tí ń rọ yìnyín mo ṣèlérí rẹ̀ fọlọ́ ṣèlérí fọlọ́ pé máa sára mi sínú òrùn tó mú kankankan lọ́sàn-án mo ṣèlérí pé màá máa rìn káyé ni láì wọ bàtà òṣèlérí pé singilẹ́tì ni màá wọ̀ka nínú òtútù gbogbo òsínú kọ́ńtẹ̀lì tọ́lọ̀ ìlérí rẹ̀ òṣìṣẹ́ ni tí wọ́n sọ pé kò pé torí ìlànà Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ pa aláṣẹ pé sọ̀rọ̀ kó sì wọnú bòjì kó kú ọ̀nọ́rùn kótókò kó kúrò nídùúró lórí gbogbo eléyìí òsínú tó fi gba ládàá kò sínú tó fi gba ládàá òjò yọ àmọ́ sèyáàm ara ẹ̀sìn ni sẹ́wọ̀n kó lérí pé wọ́n tún ṣe sèyáàm ẹ fún pé kó pé sèyáàm ìdí táwọn bí sèyí sọ pé kó pé sèyáàm rẹ̀ ni pé wọ́n mọ̀ pé yóò lè ṣe tó ti kó ti dúró nínú ọ̀rùn ó lóun ò ní jókòó àbí òye wa ó sì lóun ò ní sọ̀rọ̀ wọ́n mọ̀ pé tó ń ti àárẹ̀ ti ń ṣe kò lè pé kọ́mọ parí sùyàmù àmọ́ wọ́n ní kó jókòó kó sọ̀rọ̀ kó bọ́ sínú bòjì. alábì ò sì pa aláṣẹ pé kò sì kàfàrà yàní kí látàrí pé lọ́wọ́ ní sọ̀rọ̀ òun ní jókòó òun ní bọ́ sínú bòjì òun ní kó sì kàfàrà torí rẹ̀ tó bá ti ṣèlérí pé ó sì nǹkan kan tí ò sí lára jọ́sìn àìsí kò bí kò ṣe kò ní bí kò ṣe kàfàrà. nígbà tó kó wàláì ní wa mọ́tò ó ṣe ra rẹ ni ó ṣe ra rẹ sọ̀rọ̀ kí lẹ́yìn tí ọba tó bá wọ mọ́tò àní pé kó ṣe kó ṣe kàfàrà. sọ̀rọ̀ pé ńgbà tó lọ́wọ́ ní wa mọ́tò náà kàn máa mà fẹ́ fi yà jẹ́ra rẹ ilé ìjẹba ẹ̀dọ́ ni wàláì wọ̀ ní mumi òsèrè àrẹ ọkàn kú dànù ọjọ́ mumi jẹ́jẹ́ sọ́ngbà tó bá mumi sí òsè kàfàrà kò ní sí kàfàrà wà á kàdà. gbogbo eléyìí kí ni fi hàn wá alimami Bukhari ló gbé jáde efi hàn aka àṣejù òsínú ẹ̀sìn tiwa àṣeríkà òsínú ẹ̀sìn wa ẹ̀sìn wa ọ̀rọ̀ tún wá sí i ká máa pariwo ká máa kí àkẹ́sọ ara òsínú ẹ̀sìn wa adúpọ̀ ìfọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dà o. eléyìí túmọ̀ sí pé eléyìí ládé ti tó parí báàbò yìí kó ní kálukú wọ́n ké sára o má ya aláṣejù o má ya aláṣeré ka o ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré gbogbo tó bá sì pè lẹ́sìn àṣejù ọ̀gbọ́dọ̀ wọnú ẹ̀ ẹ̀dùn bá sì fẹ́ sẹ̀sì tó bá sóríire bẹ́ẹ̀ ni tá a fẹ̀sìn rán wọ́n bá ti ṣe ṣe àti bó ṣe ní ká ṣe ìlànà náà máa ṣe so nítorí di eléyìí báyìí àṣejù kìí bí nǹkan kan àfàdánù àdánù kúmá ọ̀nà ní bínà òní bí kéèyàn ó fìdí rẹmi abẹ́lẹ́ ọ̀dọ́ ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó má sì wá lálásè kó sì má sì wá lálásè kó mú adúró dọ́gba níbi ẹ̀sìn rẹ̀ kó mú gbogbo àwa mùsùlùmí náà dúró dọ́gba nínú ẹ̀sìn wa àwọn ìtàsẹ̀ ju ti fẹ́ ba wọn jẹ́ tó sì fẹ́ pẹ̀sìn jẹ́ mọ́ wọn lọ́wọ́ náà ń dá wọn padà sórí ìdúró dọ́gba àwọn aláṣẹ ètò bá náà sórí ìdúró dọ́gba báwọn náà máa sin làwọn bá ti sin fẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ọlọ́run ẹjọba níbẹ̀rẹ̀ kọ́ àṣà. wọ́n ní gbàdá sọ pé téèyàn bá ṣe lórí fún òun ṣe nǹkan kan kékeré sára ẹ̀sìn so téèyàn sọ pé òun ṣe nǹkan kan tí ì sára ẹ̀sìn tá a padà wá rí i pé kó ṣe ló lóore jù fún ǹjẹ́ tó bá fọlọ́ ń búra lé lórí òun ò ní fọwọ́ sí nǹkan lẹ́yìn ìgbà tó ní wá dá sí tẹ́lẹ̀yìn dá sí i. ntẹ̀yàn lòun ní ṣe wọ́n wá sí tẹ̀yàn ti dáràn kàfàrà ń bẹ àbí ò dáràn kàfàrà lápèjúwe ọmọ èèyàn fẹ́ lọ́kọ ọkọ tó wá mú èèyàn lòun fọwọ́ sí ọ̀láìtọ́ láì fọwọ́ sí àbí kọ́ wá bàbá mi tí ó fi ọfọ kọ tó gbogbo èèyàn dá sí èèyàn padà sọ̀rẹ́ndà. èèyàn náà lèèyàn padà fi fún ẹni tó fẹ́ fẹ́ èèyàn ti lu kàfàrà bí ó ti lu dáadáa nítorí pé ń bẹ̀ èèyàn ti fọlọ́ ń ẹni fi ọ̀fọ̀ èèyàn ti wá padà fi fún níìsì èèyàn san ìtara ìtara lórí ìbúra lérí lélẹ̀ ìbúra tí èèyàn bá búra lórí nǹkan kan tí ń bọ̀ lọ́jọ́ pé àbí èèyàn búra lórí nǹkan kan tí ń bọ̀ lọ́jọ́ iwájú pé ní í ṣe àsìkò tí mo wá ń búra lé lórí pé màá ṣe yẹn mọ́ lágbára àti ṣe lérò tọ́mi yẹn èyí tí mo ń búra pé ní í ṣe nǹkan lágbára àti má ṣe níkàkọ́ mi yẹn ṣùgbọ́n èyí tí mo búra pé ń ṣe ẹ̀ ń padà ṣe èyí tí mo pé ní í ṣe padà ṣe tọkànnú méjèèjì bá ti ṣẹlẹ̀ sàn eléyàn ni wọ́n ń pè ní al-yaminul mun'aqida ìbúra tá a ti tán kókó ìbúra tá a tán kókó dandan ni ká ṣe ń ta aláàṣẹ ń bẹ èyí tá a sì láàánú ṣe dandan ni ká má ṣe mọ́tàbá ti wá rí pé ṣíṣe rẹ̀ ló lóore ju àìṣe lọ àìṣe rẹ̀ ló lóore ju ṣíṣe rẹ̀ lọ á ṣe ìtaràn lórí ìbúra tá a ti búra yẹn ìtara rẹ̀ òun náà ní ká fún aláìní mẹ́wàá ló ń jẹ èèyàn kọ̀ọ̀kan nínú wọn múdù méjì méjì múdù yẹn òun náà nílò ìta àwọn bíi ọ̀zàkàtò sọ́tò oúnjẹ tútù àbí ká dá sọ sí èèyàn mẹ́wàá yẹn lọ́rùn tòkè tilẹ̀ àyàfi tó bá pé òkè lásán wọn máa ń pè lásán láwùjọ wa àbí tilẹ̀ lásán wọn máa ń pè lásán láwùjọ wa àbí ká bọ́kùn lọ́rùn ẹrú gbogbo ẹ̀ sáwà ń bẹ̀ o ètò yẹn bá lè ṣe nké sí pé tó bá lè ṣe lè lọ́kàn lè tọ́ ẹnu kẹ́ fún wa lóúnjẹ àbí kẹ́ dáṣọ sí wọn lọ́rùn tàbí kẹ́ bọ́kùn lọ́rùn ẹrú tẹ́ bá wá lè ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ṣe wá kankan ṣe tààràn pẹ̀lú sùyàmù ọjọ́ mẹ́ta ẹlẹ́yìí jẹ́ rọ̀ wọ́n lẹ́ni tó ṣe pé mùsùlùmí ni kódà gan ìyẹn máa pàdé pẹ̀lú rẹ̀ láwọn ibi ìdánilẹ́kọ̀ọ́ gbogbo ṣùgbọ́n ìyẹn ṣàkíyèsí pé gbogbo ògbà kí ìgbà tí èèyàn bá ti ṣalábàápàdé rẹ̀ lọ́nà pẹ̀lú ẹ̀mí pé èèyàn fẹ́ sálámà sí i máa sáré gbójú síbòmí. Si bóyá èèyàn ọmọ bàá pọ̀ òun tiẹ̀ sálámà sí bẹ́ẹ̀ bá tún gun mọ́ṣíìnì pàdé ara ẹni yóò tún gbójú sọ náà nì. ṣé kéèyàn máa sálámà sí ni tó ń ti pé èèyàn ò tí ì bẹ̀rẹ̀ sí ní sásì. tí ó ń ro èrò yùn èròkèrò ní rò. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض ال... إن بعض الظن إثم ولا تجسسوا أجنا سوق ولق عباددا ترى أبقى لنا عباددا يسني أبالا يندا كويت أباكي كوني داون أين كون تيكيو ẹ ti kìwò torí pé ń parí ìbéèrè ẹni tí kéèyàn sálámà sí so ọlọ́wọ́n bọ̀ fẹ́ àbádídá torí tó máa ń àbádídá ni wọ́n fi sílé ayé gbogbo wà abú torí lọ́dọ̀ ẹni tí ń dábàá sí ọ kó lè rí tẹ́lẹ̀ náà torí ẹ bí wọ́n ti ṣe lè máa dábàá kejì rẹ làwọn náà àwọn náà lè dá sí wọn náà torí di eléyìí ẹ má dábàá kejì mùsùlùmí ni mùsùlùmí náà yìí náà nítorí pé àbá kọ̀fẹ́ kí n sálámà à ń bọ̀sibọ́sí pé yọ dáhùn torúkú tí màá kó má sálámà sọ wọn ní dáhùn ní fi ń dínà kí n sálámà sọ sófà sọ bọ́ lẹ́nu olùkọ́ fẹ́ sálámà ló fà sọ bọ́ lẹ́nu àbí ọ̀gá lò ní sálámà sálámà òkúkú sọ pé mo sálámà sírí kọ̀ dáhùn torí àbá yẹn yọ padà bí ntàfi máa dájọ́ kẹjọ́ sí ọmọ ìyá wa pé wáyà tẹ̀ fìrì àbẹ́ẹ̀kọ́ ni ìwọ̀n sì ti sálámà sí kákókò dáhùn. sọ́bọ̀n ló ti wá lè jẹ́ pé àwa náà láàmà dẹ̀tàkútì aburú lẹ̀ fọmọlàkejì wa kó lè bá kú bẹ́ẹ̀. torí délé wọ sálámà sí ọba tí wàá sálámà sí tí ọba dáhùn gbà náà ló tó wá lè pé kí ni kó o tún ṣe tọ́ba sálámà sí ọba náà ọlọ́ọ̀bá ni ọ̀gbọ́n pé mọ̀ sálámà sí ọ. ìǹgbọ́ ọ̀dà assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ó tún wá lóun ọ̀gbọ́n ní ni wọ́n ilé ìjẹba anabi sallallahu alaihi wa sallam wọn ni iyyakum wadh-dhann fa inna adh-dhanna akdhabu al-hadith ẹ ṣọ́ra fún àbádídá orí àbádídá lọ̀rọ̀ tó jẹ́rọ̀jù ńlọjẹrọjù ẹsùn àbánà lẹ ń dá síra yín tí gbogbo àwùjọ fi bàjẹ́ báyìí àwùjọ Yorùbá yìí àbá burúkú wọn máa dá síra wọn náà ni gbogbo yẹn ti múra wọn lọ́tà

ẹ̀yin kọ́ntínú. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ẹ ti ma fẹ́ kò ní dá o asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ó ní gbogbo ẹ̀ ní wọ́n san padà ń jọ gbìndà òkè ya. ẹ ma fẹ́ wàhálà lẹ́ ń dirò tọ́ba fẹ́ kọ́ kójú ọmọ ń wọ̀n ba tọ́ba sì fẹ́ kójú ọ̀pọ̀ eléyìí dẹ́rù sí jẹ́. wọ́n ní tí yẹn bá kẹ́kọ̀ọ́ jáde ní sukùl ṣé convocation tí sukùl máa ń ṣe fáwọn ọmọ tí wọ́n bá graduate ṣé èèyàn lè lẹ́mìí pé èmi fẹ́ pàtẹ́kì nínú ẹ̀ ibà tẹ̀tẹ̀ kọ́ máa jẹ́ jọ̀sìn fèmí lágbọn abo lágbọn pé ọgbìyànjú ah, títí títí tí ọsákàkà títí títí ọlọ́run fi ní kí n parí skul yìí kò sí kò sí bàbá tí ó ràn mí lọ èmi náà nìkan náà ni mo gbìyànjú ẹ̀ mo wá fẹ́ kópa nínú àṣekágbá ẹ ẹ afẹ́fihàn pé ẹ jáde láti fi dúpẹ́ fọlọ́ wọ́n ní sọ lè jẹ́ ìbáàdà kò dájú kó lè jẹ́ ìbáàdà àkọ́kọ́ ni pé tẹ́rí sùn yàn ọ̀dà ọ̀ ọ̀dà pàápàá jùlọ tí bá pẹ́ mi tẹ̀ ń fi lọ bẹ̀ òun náà ni pé àwọn ẹ̀kọ́ tẹ fẹ́ kọ́ yìí bó tilẹ̀ jẹ́ pé kìí ṣẹ̀kọ́ ẹ̀sìn Islam ṣùgbọ́n nínú àwọn ẹ̀kọ́ àti màtí Islam nídìí eléyìí tí wọ́n ń pè ní fòròbó kìfàyà fòròbó kìfàyà sẹ́pẹ́ Islam fẹ́ ká láwọn èèyàn kan náà ń bẹ̀ ká láwọn èèyàn kan bẹ̀ ká láwọn kan bẹ̀ ká láwọn kan bẹ̀ tó bá yẹ kó ẹ̀mí tí wọ́n fi lọ sukùlù pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run agbálada lọ́dọọlọ. kìí kàn sí pé wọ́n fẹ́ gba páálí fẹ́ di graduate tọ́mọ agbé sókòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ dì. alùpùpù ẹ̀fọ́lọ́ ń pẹ̀yìn èsì bẹ́ẹ̀. mo rò pé ẹ ráwọn ọmọ mi torí pé ó ti wọ yunifásitì ẹ̀ sì fọ́ wà lìjẹ́nà irọ́ láti irọ́ láti yọ wá gbé sókòtò sí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ dì yóò fi gẹ̀zẹ́tì dì gbogbo pàǹtí ọ̀daràn yóò wá wà níta omi ò tún lọ wọṣọ orí ibú the bad guy the bad guy tọ́ba tí wàá yọ ọlọ́kan níwájú àtẹ̀yìn rẹ̀ the bad guy ah, ọlọ́run mọ́ sàwọn ọmọ tí wàá ní the bad guy ẹlòmí ó tún ṣerun yẹtúyẹtú rí bí àṣẹ̀ṣẹ̀ yáwèrè ṣètò ah, ọlọ́run mọ́ mọ́ jẹ́ àyà dìdín rí nítorí mo kàn lọ sùkúù lásán iná lórí ọwọ́ àdàrúbà o kí ni kí ni yunifásitì náà gan-an kí lọ jẹ kí lọ jẹ tó fi jẹ́ pé nǹkan bàbàrà táwọn èèyàn ò débẹ̀ rí ṣé bí mo lọ kẹ́kọ̀ọ́ ni ṣé orípa ẹ̀kọ́ náà wà nù ókè orípa ẹ̀kọ́ ni pé mo fẹ́ dán wèrè o a'udhu billahi minash shaitani rajim sẹ̀mí tàbí lọ sùkúù pé fòròdù kìfáyà lẹ́kọ́ tàbí kọ́ yìí ọlọ́run máa sàn ilẹ̀ sàn rí lórí rẹ̀ meaning that tún bá tiẹ̀ padà ríṣẹ́ àbí ìpadà ríṣẹ́ ẹ̀ ní kábàánújẹ́ lójú lórí pé nǹkan tí mo ṣe yẹn máa practice rẹ̀ láyè ni bọ́yọ̀ ń dá ọ̀mbrẹ́là mo ríṣẹ́ bọ́yọ̀ ọ̀mbrẹ́là ríṣẹ́ Islam ọ̀sán mọ̀ pé in that angle èmi náà ti di nǹkan kan lórí pé táwọn máa ń wọ ẹni tó mọ̀ nípa rẹ̀ mo kò mí náà wà. so àmọ́ convocation tí wọ́n ń ṣe yẹn generally bóòlù ti fẹ́ jẹ́sìn fún wọn ẹ mọ̀ pé convocation tí wọ́n bá ṣe láwọn university level àwọn kan púpọ̀ wà tá à ń ṣe tó takò ẹ̀sìn Islam náà àbẹ́yìn ọlọ́ọ̀kan rí ṣe é lọ́ọ̀kan rí àbẹ́ ẹlọ́ọ̀kan rí ṣe é dáhùn á ṣe é rí nǹkan tó takò Islam mẹ́ ìdírísà ṣe é rí àbẹ́ ẹ̀ á ọjọ́ bó ti ṣe jẹ́ so kò kò túmọ̀ sí pé tọ́ba ní kó agba páálí rẹ̀ ń bẹ̀ mọ́ lọ gbà ọ́ gbà ló tù lẹ̀ o ọjọ́ bó ti ṣe jẹ́ ń o. wọ́n ní tí èèyàn bá gbalé tí èèyàn wá tún gbé sẹ́lómi èèyàn gba yàrá mẹ́rin òun lo mẹ́ta ó wá mú kanú mẹ́rẹ̀ẹ̀rin ó fi háyà fẹ́nìkan ẹni tí èèyàn wá fi lé háyà fún so tó ń ti pé lè kọjú sí mi kọjú sí ọ ni kì í ti pé flat so òun lo yàrá mẹ́ta torí pé family man ni àmọ́ ń lọ mẹ́rẹ̀ẹ̀rin òun náà wàá fi kàn háyà fẹ́ lò eléyìí kò sí tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ yẹn ni kémi lè háyà nǹkan kémi náà tún fi háyà fẹ́ lò under condition wípé àsìkò tèmi gba lésì tó bá pé èmi ni màá máa rì ní owó kódà kó ṣe pé àsìkò tẹni tèmi gbélé fún kò tí ì pé láti sanwó fèmí ọ̀rọ̀ kó wa sòṣùgbọ́n nǹkan tẹ́ ní ìsinmi pé ẹni tó ń wá gbé yàrá kan fún ńgbóbìnrin wa ńgbé obìnrin wálé gbogbo ẹni tí ń gbélé ń kọ̀m̀plẹ̀ǹ pé ńgbóbìnrin wálé ìwọ́tọ̀ ọgbàlè ò ṣe mà wọ́n nítorí kọjú sí mi kọjú sí ọ ni àwọn èèyàn ń rí kò nẹ́sẹ̀sìrì pé kò ń rí ìgbà tí èsì pé flat òun á pè wọ́n lòun gbóbìnrin wálé fúnibẹ̀ ni òun gbóbìnrin wálé a ọ̀daràn tó gbóyà rẹ̀ ó ní bẹ́ẹ̀ tó ń gbómi wálé wọ́n á ní a kó ló ti ní máa gbómi wálé tí wọ́n lọ gbalé ní ó ní bí wọ́n bá gbalé ńkọ́ tó ń ṣe ìdìnnà ni ẹ wo yorùbá o ìyẹn kó gbómi wálé ni wọn ò ṣe ìdìnnà ọ̀daràn <laughs> torí pé ẹlòmíràn kò gbọ́ èdè kò ní pé gbogbo ẹ̀ náà ló ti mú o ògbómi wálé lásán gan ti sọ ọ́dọ̀ dàrẹ̀ ìyàwó ẹ̀ yìí tí ìbá ti ti kọ́ àwọn obìnrin aláìlórí lọ́nà wọn náà sì lè tẹ̀ lọ́kùnrin ọlọ́kùnrin wọn á ní sáwọn lè lé lé lónìí nìkan gbọ́dọ̀ dọ́là lónìí kò gbọ́dọ̀ dọ́là kó pàkì ara rẹ̀ kó mẹ ẹ bá kó omi ẹsẹ plus and minus ẹ oṣù mélòó ló ti lò ẹ minus ẹnu owó tó kó fún ẹ kó rẹ fún ẹsẹ má pẹ̀lú omi bẹ́ẹ̀ mẹyìn náà ẹ má lò ẹ má kẹrù bẹ́ẹ̀ torí pé ẹ ní garanti tẹ̀wájú mẹ́lòmí wà tẹ̀wọ́n kẹ́lẹ́ pé òun kàn gbé wálé ni wọn ò bá ṣe zìnà bóyá ni tẹ́ padà gbé fún kọ́ wọn máa ṣe zìnà ní sàǹsàn kò ní kàn gbé wọn wálé. ajá bó ti ṣe jẹ́ náà. ọlọ́run dájọ́ a àwọn ọmọ ìyá nínú Islam lọ́nà bá sá ló wọ́n dà pàtó kó bẹ́ẹ̀ kò tí ì dájọ́ dé dájì ọwọ́ akó àjọ nígbà tẹ́ bẹ́ẹ̀ pọ̀ ikú tó kó làwọn ọba rí ma wọn wá lókè wọn wá ma ò rí lù ma á ní tó tún á burú tẹ́ máa tún pe nọ́mbà rẹ̀ ń switch off bó làwọn ti á báyìí tọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹnìkan ní ní èèyàn tí èèyàn fi wọrú àjọ bẹ́ẹ̀ sáhọ́lẹ́lá ìwọ tó náà ọlọ́run bù ọ́ láti torí kí àjọ ọmọ bá dàrú máa ń ti ń da máa forí ìwọ náà mọ̀ wá wá arákùnrin yẹn ká láéláé sẹ́gbẹ́ ńgbà tó bá rí tani ta ó fún ìwọ tó forí rọ ni ọ̀sán fún àmọ́ wọn ní ìsìn ló forí fa nítorí pé ìwọ ní ìsìn yìí ìwọ ni wọ́n fọkàn tán tán fi gbóná wọlé eléyìí jẹ́ bó ṣe torí ẹ̀ ní àwùjọ wa ẹja bẹ̀rù ọlọ. àjọ àjọ àjọ àjọ ọpọlọpọ máa ń wọ ọbẹ̀ pẹ̀lú ẹ̀mí pé tó ń bá ti kó wọn sànù. example kan lẹ rí lálẹ́ yìí irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ gan ẹlòmíì tó bá tiẹ̀ kú tán kò ní sá lọ tiẹ̀ yọ mọ alérí ogun tí ọlọ́pàá tí ọmọ Ọlọ́run ti wẹwẹ tá lọlọ tọlọpàá wa mọ ẹ tọrọ ti mọ lẹbi rẹ fún fẹsẹ kí ni òun fẹ́ jàǹbá ni nàá. wọ́n ní èèyàn fẹ́ yàwó ìyàwó tá a fẹ́ mùsùlùmáàni ṣùgbọ́n bàbá rẹ̀ ṣe mùsùlùmí bàbá rẹ̀ ṣe mùsùlùmí ṣùgbọ́n gbà tó ti pé ń ta mọ̀ lọ títí ń gbà yẹn bàbá tó jẹ́ káfíìrì náà ló fi mùsùlùmí fún wa ẹ̀yìn sì máa kó lábẹ́ òfin ọlọ́run káfíìrì ò lè jẹ́ wàlí fún mùsùlùmí lóbìnrin walan yaj'ala Allahu lil kafirina 'ala al-mu'minina sabila káfíìrì ò lè jẹ́ wọlé fún mùsùlùmí bẹ́ẹ̀. àmọ́ gbàtà ọmọ bàbá yìí ló fi ìyàwó fáwọn àwọn tí wàá mà ní. a sì ti mọ̀ yín pé a lọ ṣàtúnṣe sẹ́mọ̀ pé tí obìnrin ọba ti tóbìnrin bá ti jẹ́ mùsùlùmí tí bàbá rẹ̀ ọba ti jẹ́ mùsùlùmí á wá ẹnìkan tó jẹ́ èèyàn bàbá rẹ̀ tó ń bá jẹ́ mùsùlùmí bí àbúrò abẹ́gbọ̀n bàbá rẹ̀ bí bàbá bàbá rẹ̀ táwọn bá jẹ́ mùsùlùmí àbọ̀ ọmọ ẹ̀yọ́ obìnrin tó ń bá jẹ́ mùsùlùmí tó ń ti bàlágà oní òfò obìnrin yẹn fún wa tábà wá rí nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ lágbọn bàbá rẹ̀ ẹni ọkùnrin tó lè fi fún wa ìgbà náà ni wìláyà rẹ̀ wà lọ sọ́dọ̀ àwọn mùsùlùmí àlùmọ̀ mùsùlùmí ẹnìkan nínú àwọn aṣíwájú àwọn mùsùlùmí wà fi fún wa bí ìmáàmù agbègbè yẹn òní ọ̀sọ̀ pé lórúkọ Islam òun fọmọ yìí fún ọkọ máa jẹ ìyàwó fún lórúkọ islam ẹwọn kéèké sọ ọmọ jẹ tọ wọn ní tàbá wá ṣàtúnṣe o ọmọ tí obìnrin yẹn ti wá fi fún wa ń kọ́ ká tó ṣàtúnṣe o gbàtà wọ ọmọ tẹ́lẹ̀ bàbá káfírin ló fi fún wa kò sí wàhálà bẹ́ẹ̀ eléyẹn ọmọ rẹ náà nìké sọmọ zina nítorí pé ṣubha wà ṣubha tó wà ní pé wà ọmọ pé bàbá tó bá ti jẹ káfírin kò lè fọmọ tó jẹ mùsùlùmí fún yàn sọ eléyìí excuse ní fún ọ wọn à ní fún ọ nídàájọ́ pé zina ló ṣe títí di sìn wọn à sì ní fún ọmọ yẹn nídàájọ́ ọmọ zina ṣùgbọ́n láti ìgbà tó bá ti mọ̀ tó bá ṣàtúnṣe lọ dára pàápàá nípa bíbẹ̀ rẹ̀ pẹ̀lú obìnrin yẹn ilé ìjẹ́bù sùjẹ́ abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára tó àwọn òròyìn rẹ̀ tó ga kó fún alálẹ́kùn àgbọ́yé nínú ẹ̀sìn wa kó sì ràn wá lọ́wọ́ subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu